àdúrà ńlá ta fi ń di olówó ta fi ń di ọlọ́rọ̀ agbára orúkọ ọlọ́run kódà kí ègún máa jàyàn képè máa jàyàn kán ti rí ògo èèyàn mọ́lẹ̀ àdúrà ẹni kó lọ tẹra mọ́ ọ̀nà yálà inú yà á dùn ayọ̀ yà á kún allahumma inni as'aluka bi anaka anta allah la ilaha illa ant alhad asomod lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad àdúrà yìí ló lọ máa ṣe allahumma inni as'aluka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 gbogbo ẹ̀yin olólùfẹ́ ọlọ́run a wà ní òkè ògùn mádàgbàyàn ìbẹ̀jùlẹ́kì ẹ̀pẹ́ expressway lagos after ẹlẹ́kọ̀ọ́ ibẹ̀ la wà ẹ gẹ́ẹ̀tì powder yàlá powder ni kì í ṣẹ̀bẹ̀ àgbà kì í ṣèmùlẹ̀ àgbà kì í ṣẹ̀yọ́nú ayé ò bẹ́ anybody tó bá ní powder yìí solid barrier máa wà láàrin wa àti evil world monitoring spirit ò ní rí ẹ mọ́ wà wá rògbò ẹ̀lò èyí tí wàá mix mọ́ èyí tí wàá mix mọ́ cream èyí tí wàá máa lò pẹ̀lú oyin adẹ̀ láwọn special package tá a máa ń ṣe fún obìnrin tó ń wojú ọlọ́run ọba fọ́mọ àtọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ abẹ́ni tó ní diabetics abẹ́ni tó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ tó ti lo oògùn sí tí ò lọ tó lọ́wọ́ ayé nu abẹ́ni táyé ń dà láàmú tálíjọ̀nù ń dà láàmú ètò àwẹ̀ wà tó legit ètò sàárà wà tó legit ètò àdúrà wà tó legit àwọn àlálùpà ọ̀dà wà tó yẹ special tá a máa ṣe fún yàn bíi sínú láì tààlà tí wàá dẹ̀ dúpẹ́ fọlọ́ àwọn òkè ń fìtọ̀ fọ̀gbẹ́ ẹ gẹ́ẹ̀tì miracle leaves ikú nìkan ni miracle leaves ò lè wò wọ́n tààyàn lọ́fà ni wọ́n gbé nǹkan sínú wúńbò èèyàn ewé ọ̀tọ̀ọ̀tọ̀ hundred àti mọ́ ìzẹ́mzẹ́m láfi preserve senna leaf ó lágbára púpọ̀ jù bẹ́ẹ̀ ni prevention ni treatment ni cure ni ẹ get all in one natural apps all in one iná cancer ni diabetics ni ikú nìkan náà lòun náà ò lè wò ó lágbára powder ni ó wà effective ó dẹ̀ gba láàbù kọjọ́ scientific approved so àìsàn káìsàn tó bá kó máa dàyàn láàmú you need all in one ọmọdé lè lo àgbàlagbà lè lo cancer ni diabetics ni asthma ni àwọn oríṣiríṣi àwọn àìsàn ló ń ṣiṣẹ́ fún dem prevent kò ṣe má nílé nílé òun méjèèjì nílé as first aid ó wà òkè gan gidi ẹ gẹ́ẹ̀tì transformer na eleven hundred power fún weak erection quick ejaculation premature ejaculation low sperm count fún ọkùnrin ọkùnrin tó wá fẹ́ lò kó make sure pé òun gẹ́ẹ̀tì caterpillar àti transformer àti miracle leaves kó gẹ́ẹ̀tì mẹ́tẹ̀ẹ̀ta ìpapọ̀ kó máa lò papọ̀ á lè máa gbéná wọlé dáadáa caterpillar yìí gangan fúnra rẹ̀ obìnrin tí hormonal imbalance ọmúrorò ẹ̀dà tó ń dà láàmú sperm leakage àbí tó ní infection tí ò fẹ́ conceive oríṣiríṣi àwọn àìsàn couples tó ń wojú ọlọ́run bá fọ́mọ ẹ gbìyànjú ẹ gẹ́ẹ̀tì ẹ ó wà effective gidi bẹ́ẹ̀ ni ó effective ẹ get memory booster oògùn ìsọyẹ iliam ó wà effective gidi ìsọyẹ kódà kan kó ìlàkà èèyàn ó wà effective ó lágbára gan ìsọyẹ iliam ọmọdé lè lo àgbàlagbà lè lo ẹ get bulldozer melt fibroid bulldozer melt fibroid blockage tube ni fibroid ni ó ń ṣiṣẹ́ fún adèlè àwọn special package náà tá a máa ń ṣe lóríṣiríṣi ọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí wọ́n ń lò ní evil world a ní special package fún abẹ́ni tó ní diabetics within a month sugar macron system ẹ̀ ẹ̀ gẹ́ẹ̀tì black seed powder bẹ́ẹ̀ ni alẹ́ tí rúkẹ́ àti wà ń bẹ̀ adẹ̀ ní special one náà báyìí so a ní ẹ black seed powder ẹ black seed oil tá a mọ̀ sí abatu sauda ẹ virgin olive oil tá a mọ̀ sí seitun seit ẹ get gbogbo àwọn nǹkan wọ̀nyí first aid ní òun láti nílé a wà ní òkè ògùn mádàgbà yóò ìbẹ̀jú lẹ́kí ẹ̀pẹ́ express way ibẹ̀ la wà ẹ pè lórí èké ìpèníjà tó bá òkò dojú kẹ̀dá nínú ayé both natural and spiritual problem ẹ contact global dahiratu dhikrlahi islamic organization health and spiritual department under sheikh afagba international limited every day ni kó máa ṣe àdúrà yìí ó lágbára púpọ̀ jù allahumma inni as'aluka bi annaka anta allah la ilaha anta al-ahad asomod lamiya lidwa wa lamiya lad wa lamiya kunla okufani ad thirty three thirty three every day ọ̀nà yà là wà là wà lu kí ló ń jẹ́ kó wọ́n gbẹ́sẹ̀ lógo ògowó ọlọ́run pàṣẹ ń sọ̀rọ̀ ọlọ́run pàṣẹ nǹkan kan ló ń fẹ́ máa sọ̀rọ̀ in yansurkum Allahu fala ghaliba lakum wa in yansurkum famazal lazi yansurkum min ba'di wa ala Allahi falyatawakkal mu'minun. àdúrà yìí ni kẹ́ gbára lé wallahi ta'ala ẹ dúpẹ́ fọlọ́run ó ti kọjá ìwẹ̀ odò correct lèmi ń sọ fún ẹ ọlọ́run ọba ló ń kọ̀ǹtú ayé inna l-izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba ló ní.